والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ما يقول إليت النبي صلى الله عليه وسلم في القوى ثاني تبان صيام náà nípa ìgbà mà ẹnìkan bá bọ àbótọ ọ̀hún wá fún jà dípò tí wọ́n fi dá lóhùn tí wọ́n náà bù padà gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé bú ọ má bò kàkà bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn ni sọ fún pé inni sa'im.

ẹ̀mí wa ó lè gbàgbé pípẹ́rù ìjọsìn báyìí là ń ṣe lọ́wọ́ kò sì fààyè gba káwọn náà máa bú ègbò. ẹlẹ́kejì ìránnilétí ni sẹ́ni tó bú ọ pípẹ́ irú ìjọsìn tí mo ń ṣe kò fààyè gbà mí láti máa dáhùn irú ègbú tó ń bú mi yìí torí ẹ̀ ọba fẹ́ máa bómi máa bómi lọ ṣùgbọ́n mi ní tìtorí tiẹ̀ kí n kó bàjọ́ sìn mi tó bá gbóyàn àbò ṣépè fún yàn lásìkò ìgbà tó ń sọ sèyàmù kò bá sèyàmù rẹ jẹ o ṣùgbọ́n yóò dín ládàá rẹ ọ wà nípò ẹni tó ṣe pé ẹni tí wọn ò fẹ́ kó o ṣe lásìkò yìí ló ń ṣe yóò fà kóbá fún rúládà tá a fẹ́ gbà bàbá àgbàlagbà pé gan àfi pé olówó tún sànù wá jọ gbẹndà òkèèyà báwo wá ni ó ti jẹ́ pé ara láti kọ̀ bẹ́ẹ̀ bọ́ fúnra wa ẹ sì mà lóòótọ́ kò sí àwọn ṣèyàpéyìn wọn àti ń ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ rí i pé àwọn nǹkan tí máa mú ní ṣìnà wọ́n pọ̀ nínú wọn lè yàn èèyàn ti ń ọ nínú asinilọ́nà amúnisìnà tó ó ń gbé ọkọ̀ fipápẹ́ká ń mú wa lóríṣiríṣi ni alákòókò ọba dùn ọ yóò mú tẹ́lẹ̀ kejì àtẹ́lẹ̀ náà ni ti ń bú yàn yóò ti rí i pé ètò nkọ́kọ́ wí bóyá kó dùn tó yóò wá wa lọ́nà tó fi jẹ́ pé orí padà ìbínú rẹ yọ padà dó gbòǹgbò tí wọn náà fi gbé egbò wọn ti bẹ̀rẹ̀ wàhálà àfikún rí kíkọ alákọọkọ yẹn dún ọgá káàkiri yẹs wọn tún fún ọ lómi tó gẹ́gẹ́ bí àṣẹ pọn làwọn èèyàn náà máa ń sè tó ìwọ ló ṣe sùúrù tó fọwọ́ wọnú tí èèyàn bá ní gbogbo ń tó bá ṣe sóò òun náà ti ṣe ń tọ́ yẹ tí nǹkan tán ṣe sí ń pàápàá láì dá gbogbo nǹkan nìyẹn bàjẹ́ tọ́lákóbá tí ọ̀fẹ́ kọ́ da fún ọ tẹ́lẹ̀ náà lọ́fẹ̀ bẹ́sìn lẹ́jẹ́ yóò rí bàjẹ́ lọ́fẹ̀ dín ńlá dákù torí ẹ̀ ẹ̀jẹ̀ ká kíyè sára kò sẹ́kọ̀ọ́ kankan tí wọ́n gan fẹ́ sọ pé orí kọ́ ambulance ntàsí pé èèyàn kan ò rí kọ́ lára rẹ̀ nígbà tó bá pè wọ́n tó ń sọ síyàm náà ló dó lẹ́lòmínà dó lẹ́jọ́ ń kó fúnra yín àwọn òpònú kan wá ń kọ́ máàkì ẹnìkan ní one zero tòǹgbà tó rí tiẹ̀ bí tó gbọ́ lómi two zero tó bá fi dé three zero ó rí pé wọn náà orí rẹ̀ kan ní ọwọ́ àwọn ibi burúkú wa ni tó kìí sì ṣe nǹkan bàbàrà ní kéèyàn mẹ́ gbogbo. gbogbo èèyàn ló lè jọ máa ta ṣùgbọ́n ṣe gbogbo èèyàn ló lè jọ máa lọ àbí. sáfẹ́ ká máa ká máa ká máa sọ̀rọ̀ ọmọ gáràjì àbá ẹlẹ́yin nídìí kọ́ lọ skul òbúkátà kọ́ lọ skul. àwọn tó bá gidi àwọn ka ìlélẹ́ mashallah la quwwata illa billah ó bùkátà kó tilé dáadáa wá ó sì bùkátà si jẹ́ pé ọ̀rẹ́ ni kọ́ àtijọ́ máa rí àtijọ́ máa kọ́ mọ̀ kullu alada kuma su alo mabu bayanin da muka yi yau na annabi sallallahu alaihi Sallam ya karantar da mai azumi cewa da wani mutum zai zage ka yayin da kake azumi kada ka zage shi kada ka zage shi maimakon zagi za ka ce da shi inni sa'im inni sa'im lalle ni ina azumi lalle ni ina azumi ka gaya mai aka so biyu wannan shine maganin zagin da ya ma ba ta ragwanci ba ba ta rashin kai baka san yadda za ka zage shi ba iyaka kai kana tsoron Allah domin mai azumi ba a son ya dinga maganganun banza a bakinsa zage-zage ba a daga cikin maganganu masu alkhairi mai kyau bai kamata a ce musulmi ya zo ya sa bakinsa datti da zage-zage ba. Alhafiz ibn Hajar ya ce me yasa aka ce za ta ta wannan kalmar sau biyu. Ita abin da ya sa shi ne na farko kana tunatar da kanka, kuma akwai mantuwa. Kana tunatar da kanka cewa kana azumi. Na biyu, kana faɗakar da wanda yake zagin ka da cewa kai kana azumi. Kuma tare da azumin nan kai ba za ka zage kowa ba. da idan ka yi aka ka kori sharrin da yake neman ka da shi kuma ta hanyar aka za ka tabbatar da cewa sai mutum ne na kwarai ba ɗan iska ba ne domin kasancewar mutum ya zama ɗan iska ba abu ne da yake bukatar mutum ya je makaranta a koya mushi iskanci ba amma ka zamanto mutum na kwarai shi ke bukatar a ce an karantar da kai an koyar da kai iyayenka sun ladattar da kai ta hanya mai kyau amma kowa yana iya zama ɗan iska kisa masu zage-zagen nan zaka cewa alamun iskanci ne sai kuma musulmi ne na ƙwarai bai kamata ka kawo kanka matsayin yin iska ba yana zagin ka kai ma kana zagin sa idan ko yayin da kake azumi za ka ya ka haɗe zagin da ake ma baka rama ba insha Allah insha Allah ko bayan Ramadan wannan karatun zai sora tare da kai da wani mutum zai neme ka da zagi ya zage ka ba za ka ansa ba ya zolaye ka ba za ka ansa ba alama ce ta cewa azumin da kai ya amfanar da kai karatun wata ɗaya kana samun amfaninsa a sauran watannin da suke cikin shekara. Domin haka mu sani addininmu yana bukatan abubuwan da ake karantar da mu mu dinga aiki da shi ba wai kawai mutum ya ji ba ya je kuma ya yi ta wani abun daban wanda ya sabawa koyarwa ta addinin musulunci Allah ya sa mu dace سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك